àwọn obìnrin náà lẹ́rìí lọ́tún lẹ́rìí lọ́sì ní kí wọ́n ń ṣe káràkátà gbogbo ọjà pátá kódà ibi tó yẹ pé ṣọ́ọ̀pù ni wọ́n ń gbà lára lé ẹ̀rí pé àwọn obìnrin ló pọ̀ ń bẹ jù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọ́n lè jẹ́ ẹni tí kò máa ṣiṣẹ́ kan gbòógì ẹgbẹ́ lomiì ó sì ń bẹ lórí pé kò tí ì jí láago mọ́kànlá o nígbà tí ìyàwó tẹlomiì ti dé kòtòǹgòrà láti odidi Ìbàdàn ó mórílé pé òun lọ sí Kánò ọkọ̀ òsì tí ì jí láago mọ́kànlá. láwọn orílẹ̀-èdè kan tipátipá lẹ́fìn rí ọkùnrin kan lódìdí ọjà ńlá tìjọba kọ kalẹ̀ àwọn obìnrin náà ni tòǹgbà tó bá ti rí báyẹn kò lè jẹ́ nǹkan tó yà á lẹ́nu láwọn ọkùnrin tí wọ́n bá rí bá ti ṣe wíì kọ́ pé ìyànjú tiwọn náà ni pé èyí tó lówó lọ́wọ́ tó níṣẹ́ lọ́wọ́ nínú àwọn obìnrin làwọn fẹ́ fẹ́ kọjá ọkùnrin fẹ́yàwó obìnrin yìí wá lẹ́sìn ó ní ìtìjú tó ga ó ní ìwà tó sunwọ̀n àwọn mọ̀lẹ́bí ọkùnrin wá tó gbogbo mọ́mọ́ tiwọn ṣíṣerú ìyàwó tó ẹ̀kọ́ fẹ́ nù eléyìí ọ̀yẹ́ ọ̀ ọmọ ìyá lásán ń bẹ ńlẹ̀ ọ̀fẹ́ ọmọ ìyá ń bàtà wà ọ̀fẹ́ ọmọ ìyá ń wóróbo ọwà ọ̀fẹ́ tí ọmọ kówó fún ọ tí wọn náà máa rí owó yìí mú fi sàánú mọ̀lẹ́bí wọn lọ fẹ́ jókòó dèmí ńlé mọ oúnjẹ bọ wọn sì ṣe fìtínà fọkùnrin títí tó fi kọ ọmọbìnrin lẹ lẹ́yìn ìgbà tó ọmọbìnrin tún fi bímọ ọkùnrin torí kìí ṣẹni tó yẹ kó fẹ́ lọ fẹ́ o ẹni tí ọmọ forí sí tí ọmọ fọrùn sí tí ọjà alárùdà alẹ̀ fún mọ̀lẹ́bí tiwa là ń fẹ́ kó fẹ́. A'udhu billah wọ́n túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹ́ obìnrin nítorí pọ́ba lówó lọ́wọ́ wọ́n yìí sábà fẹ́ wọn nítorí kó lè bá a máa fowó ara rẹ̀ tọ́jú ara rẹ̀ àmọ́ nítorí káwọn lè bá a láǹfààní àti máa jẹun rẹ̀ ni. ìyàwó lọ́kọ́lé ọkọ ní ṣe landlord ìyàwó ló ra mọ́tò ọkọ ní í tẹ mọ́tò káàkiri ìgboro ìyàwó ní í dájọ́ sí lọ́rùn ìyàwó ní ń gbóúnjẹ sí lẹ́nu ìyàwó òun ní rán máa ń léèwé òun ní rán máa ń léèkó ìyàwó sani alukólo fèlkólo lè zọ̀wọ̀ òun ṣe gbogbo nǹkan aláìlèsè kan ńlọkọ torí ẹ̀ wọ́n máa ń fi obìnrin nítorí eléyẹn nítorí owó rẹ̀ wọ́n sì máa fi obìnrin nítorí ìdílé tó ti wá ilé ńlá nílé wọn èèyàn ńlá làwọn òbí rẹ̀ àwọn ènìyàn bí èèyàn ẹni bí ẹni a lè dárúkọ mọ̀lẹ́bí rẹ̀ téèyàn méjì mẹ́ta sánmà rẹ ni tó dá wọn mà ìmọ̀ wú gbogbo èèyàn bíi káwọn náà jẹ́ ọ̀kan nínú mọ̀lẹ́bí àwọn òbí rẹ̀ torí mọ̀lẹ́bí tó gba yìí nù mọ̀lẹ́bí tó gbẹ̀yẹ ni orúkọ wọn ó hàn níbikíbi ọlá àtàdúlọ tó lọ ń ṣe fún ìdílé wọn kò pamọ́ sí gbogbo ẹni tó lóyún ẹni tí ò lójú gan ṣe ti kọ́ yẹ wàá wò láti fẹ́yàwó ń bẹ̀ nítorí tó bá fẹ́yàwó ń bẹ̀ òun náà yóò lè máa jẹ ọlá mọ̀lẹ́bí òun nítorí tó bá yọ síbì kan tó bá ní ìdílé ọlánsàn wọn náà lè dìde pẹ̀lú ìyàwó ẹ̀ tó ń ti pọ́lá kankan ọ̀sán lé tiwọn ìyá ń sàn ni ọlánsàn ni wọ́n máa wá jẹ tí wọ́n wá nǹkan ọ̀la ń sàn tí wọ́n bá ní kinní kan èèyàn méjì mẹ́ta ni wọ́n fún ẹ̀sìn àkójú máa ń pín nǹkan tọ́jẹ́ ti gbogbogbò ojúṣàájú máa sábà wọ bẹ̀ wọ́n máa bi ọ́ léèrè pé ìwọ tí wọn náà wá ń wá irú àǹfààní yìí ta ni bàbá tiẹ̀ wọ́n adakọ dákọ̀ bàbá kan mọ́gòmọ́wò tẹ́nìkan ọ̀dà máa ń lò ọ̀dà ń bo nílé yín ilé yín náà mọ́gòmọ́rọ́ ilé yín náà kò sẹ́ni tó mọ̀ àwọn táwa làwọn èèyàn tó mọ̀ ọ́ àwọn èèyàn wo làwọn alábàáṣe rẹ o tún dárúkọ àwọn mọ̀gòmọ́rọ́ nìkan lẹ́kọ̀ọ́ àwọn náà kò sẹ́ni fún chánsì èèyàn lèmi náà ṣe mọ̀ nfin òkè lórí tèmi náà wà màmá sápá nígbà tí mo bá rìn ọ̀dà kò bọ́ síbi kàmbẹ̀ ọ̀tún tó bá ìdílé ọlá ń sàn ah kọfí kọfí ah bó lẹ́yìn jẹ́ mbẹ́ àná wọn ni mo jẹ́ ok àná náà ò bá a dì abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ <laughs> àná náà ò bá a dì torí ẹ̀ àwọn èèyàn máa ń tó obìnrin nítorí irú nǹkan báwọn ó lè máa lo orúkọ ìdílé ìyàwó òun láti máa fi gbàṣẹ láti máa fi gba contract láti máa fi wá admission fáwọn ọmọ láwọn iléèwé láti máa fi gba ìfigbẹ̀yẹ láwùjọ mìíyàn gbogbo orí eléyìí máa ń ṣẹlẹ̀ tọ́ bákan náà wàlìjàmbá lè ha wọ́n sì máa fi obìnrin tó yẹ wá rẹ̀ ọlọ́ọ̀rí ní ìsìn nígbà tí wọ́n fẹ́ fẹ́ yà wò alìsílám ó ní kó wò ó kó wò ó tó o ti wò ó ó ní ti wò ó lọ wò ó ìsìláàmù fẹ́ kó wò ó kí ló fẹ́ wò ẹ̀kọ́ sí ìkẹ́kẹ́ tó fẹ́ torí gbogbo yẹn náà ló lójú gbogbo yẹn náà lọ lọ́wọ́ gbogbo yẹn náà lọ lẹ́sẹ̀ ẹnìkan ò sì ní lórí kọ́ lẹ́sẹ̀ kọ́ má láyà kọ́ má nìkùn yọ lẹ́sẹ̀ yóò ní tán èèyàn náà ni ntí islam ń pè ọ lọ sídìí rẹ̀ ń bẹ̀ ni pé kó wo obìnrin yẹn wo bó o ló ṣe rẹwà sí kó wo báwo ló ṣe rẹwà sí nítorí ìyàwó fífẹ́ kọjá bí àpò rẹ̀ sì ríra ní ìsìtàbára àpò rẹ̀ sì ẹni tí ń tà rẹ ti sọ fún wa pé lóòótọ́ sí nàìjíríà lò àmọ́ kò lókùtà lẹ́yìn tí ṣe tú ta tú lẹ́yìn bá kó lókùtà òkúta ni wọ́n wọ̀n má ráìsì tó fi jẹ́ fifty kilograms ráìsì lè ní rẹ̀ ní ọ̀rọ̀ òkúta tó ń ti bó ti ṣe jẹ́ pé ẹ ti tú ẹ̀ dá padà bẹ́ẹ̀ ni dá padà ẹ̀ dá padà wọ́n á fẹ́ yàwó nìyí. owó ọ̀rọ̀ adélé tó rírí tó ọwọ́ kọ́ lójú rẹ̀ ló bá rí pé káà imú eléyìí tóbi púpọ̀ imú rẹ̀ tóbi púpọ̀ tọ́wọ́ a sọ pé máa lọ lé máa lọ lé yín torí mi mi mọ̀ pé ó mú ti tóbi báyìí ni ọ débi ráìsì wa níyàwó tiẹ̀ ti bọ̀ sùúrù ló kù ló kù wọ́n sì ní sùúrù dára fa sùúrù lérè fa sùúrù èsì sùnyàn ọlọ́run ọlọ́wọ́ tọ́ba fẹ́ máa ti kíni kan bí bàbá rẹ̀ ṣe ṣe sùúrù fún ìyá rẹ̀ náà fún ìyá tiẹ̀ náà bàbá tiẹ̀ ṣe sùúrù òun náà níbì kan bọ́yẹ́sẹ̀ rẹ̀ wọ́n máa wá bàtà fún wọ́n lè kiri gbogbo sọ́n bàtà lẹ̀ tí wọ́n ní rí sáìzẹ̀ sẹ́wọ̀n pé bàbá rẹ̀ náà ṣe sùúrù fún ìyá rẹ̀ ó lè jẹ́ pẹ́sẹ̀ rẹ̀ ti tóbi ju tẹgbẹ́ lọ ó lè kéré ju tẹgbẹ́ lọ bàbá rẹ náà ṣe sùúrù fún yàrá rẹ nìkan ìwọ náà ti ẹgbẹ́ rẹ ni. ìgbà tí islam wa sọ pé kò wo kò wo bí tí yóò ti jẹ́ pé rírì rẹ̀ ọ̀ máa dùn mọ́ tí rírì rẹ̀ bá jẹ́ ní ti ń dùn mọ́ ẹ̀ ní tètè súra yín wọ́n ní lọ́ọ́ wò ó tọ náà ni wọn náà ti rí àyàfi kọlọmọdé kọlọmọdé kúkú bá wa Hmm. ọkùnrin tó kùtà bá bá tẹ̀sí mọ̀pìlẹ̀ yàrá yàrá mà ọkùnrin fúnpá rẹ̀ àdàmàdì ni dódù nǹkan nìpìlẹ̀ rẹ̀ ibi tí wọ́n ti wá bíútì kanì wọ́n bíútì bíútì bíútì débi pé wọ́n fi ìkànnà kún ìkànnà wọ́n bíútì bíútì bíútì bíútì títí wọ́n fi ń fi èpò kan lẹ́jú ojú ọ̀rọ̀ dàbí ti mú sùn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin wọ́n bíótì bíótì bíótì títí wọ́n ń pin kaná lọ́dà wọ́n bíótì bíótì bíótì bíótì bíótì títí wọ́n wọ́ hòhò jáde kíkẹ́ sálẹ̀ rí pé àwọn bẹ̀bẹ̀ wọ́n máa ti sórí ẹ̀wọ̀ obìnrin fẹ́ obìnrin tóbìnrin kan bá jáde àwòrán rẹ̀ tó náà kójú ní dáì sójú ni ò tó wò ní àbí títẹ̀ lé òun ní ọba àdìpọ̀ fẹ́ lé ń gbá ọfẹ lé ńlẹ gbogbo ẹni tó bá wá ó lè ló kéré sí nọmbọ pé èmi sí ọ ó ti ẹfi mí díwọn àbẹ rí nǹkan mẹ lọmọ tí ń yà gbẹba tó ṣètì gbogbo owó túlẹ̀ bí pátákùn ṣe ń fẹ́ yìí òun náà ní sanra rẹ dànù ìsọkúrò rẹ wàá ju gbogbo ara yìí lọ akramakumullah ẹ wà rọrùn ó lè wá tàn jẹ tó fi wá di pé late hour yọ bàndò ẹ̀yin náà lára torí tí wọn náà bá rọ ọmọ kan fẹ́ ní ìtítọ́ ẹ̀ wà ó lè máa yìn kọ́ ọmọ pé ẹlẹ́sẹ̀ màláìkà tó ẹlẹ́sẹ̀ màláìkà rí <laughs> torí irọ́ lásán wọ́n lé ní ẹ̀ẹ́dínlẹ́sẹ̀ olójú Maradona olójú Maradona dáa ni yọ ẹlẹ́sẹ̀ Maradona ẹlẹ́sẹ̀ Maradona dáa ni ẹ̀sẹ̀ sẹ́fún gbá bọ́ọ̀lù rà àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ńgbà tó rí i pé ọmọ yìí rẹwà bàjẹ́ lójú tiẹ̀ lójú rẹ náà làwọn ṣe ń sọ pé sẹ́ rẹwà yẹn ọmọrò nẹ̀sìbì ẹwà yẹn ṣíṣe ní máa jẹ́ wà lójú ẹni tọ́lọ̀ ń bá fìfẹ́ rẹ̀ lọ́kàn kí obìnrin ojú ó yọ bẹ́ẹ̀ ẹwà obìnrin máa jásẹ́ wà lójú gbogbo ẹni tọ́lọ̀ ń bá fìfẹ́ rẹ̀ sí lọ́kàn sẹ́mu kẹ́nikẹ́ni kan ń kulé lórí ilẹ̀ yọ ọmọ sí tọ́tẹ bá ti rí èyí ah, sì rí tàpàtàpà. so ẹwà yẹn amúrún nìsbí ìmọ̀ jásẹ́ wà lójú ẹni sí ọlọ́run bá sì fi obìnrin sí lọ́kàn má tanra ẹ̀ dànù ẹni tó bá tó wá ló ń fẹ́ ọ má má má lera kọ́ má tanra rẹ kó ní gbà yá tètè gbà obìnrin pọ̀ títì kálukú náà kí ni wọ́n wá ọkọ ni wọ́n wá tí wọn náà bá wá arúgbìn tó rẹwà fẹ́ ó lè máa sọ pé you are the only cockroach in my cupboard cockroach báwo àyàn tí ẹ máa dá yẹn sí ni àbẹ́ ẹ máa pa wọ́n pa nì so tí ọlọ́run bá fi ìfẹ́ obìnrin sọkùnrin lọ́kàn wàhálà ìtẹnu rẹ̀ bá ń rùn yóò máa pé bọ́tà ni yóò máa pé òórùn yìí sì dáa pọ̀ òórùn burúkú bá yóò máa lọ da torí ìfẹ́ tọ́lọ́run fi sí ọlọ́kàn ni ẹsẹ̀ rẹ̀ ọba àti sakasaka burúkú tí ó fi máa yọ òwú lára sọ lẹ́sì ó sì máa òkè kò sí tó burú mẹ́ torí pé ọlọ́run fìfẹ́ rẹ̀ sí ọ ní ọkàn wọ́n máa fẹ́ obìnrin nítorí ẹwà rẹ̀ wálé díì ní ha wọ́n sì máa fẹ́ nítorí ẹ̀sìn rẹ̀ a máa wọ pé masha allah ìdíjí ọmọ yìí lákékeré rẹ̀ ọjọ́ máa tún so yìí pé ọlọ́run rọ̀ fẹ́ sí ọjọ́ ọmọ tó ṣe pé ọkọ̀jú mẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọjọ́ ọmọ tó ṣe pé gbogbo ìmúra táwọn òfin rẹ̀ máa ń ṣe fún láti kéré ìmúra ẹ̀sìn ni ìgbà tó lọ́ọ́ tún dàgbà ìmúra ẹ̀sìn yìí náà ló mójútó wọ́n ń sasa wọ́n ń sọmọ àti àbámbẹ̀rì gbogbo bí tá a máa bá wọn náà níbi ẹ̀sìn lọ́ máa gbọ́rọ̀ ẹ̀sìn kọ́dà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ẹni tí èsì ẹ̀sìn atúrípò ní tún pè wọ́n lọ ṣe irú àwọn eléyìí ó wá wú ọ sọmọ kéńtì wọ́n fi fẹ́ ń lẹ̀sìn oní ọ̀jẹ̀ bàbàrà lójú jẹ torí ẹ̀ èwo wa ni ká mú o ṣé yọ olówó ni àbí àtinú ìdílé ńlá wa àbí ìyá tó ṣe kọ́rẹ́ wà àbí ìyá tó lẹ́sìn èwo ni ká mú fọ́ọ̀bù fọ́ọ̀rù bìbẹ́ẹ́sì díìn anábìnrin yà jèrè fífẹ́ ẹni tó lẹ́sìn jèrè fífẹ́ ẹni tó lẹ́sìn anábì ọlọ́run sì sọ̀rọ̀ fẹ́ni ọkọjá pé experience lànàbì fi ń sọ̀rọ̀ experience rọ̀wò lẹ́gbẹ̀ẹ́ kọ́lọ̀ ń sèyàn lánàbì rẹ̀ kọ́lọ̀ sọ pé wọ́n máa yá ń tẹ́kọ́ anil hawa kìí sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyun yuha iṣẹ́ tọ́lọ̀ fi ránṣẹ́ sí ní kí sọ̀rọ̀ ànábì ni jèrè fífẹ́ ẹni tó lẹ́sìn ajá yìí pé gbogbo àwọn nǹkan tá a ní wọ́n máa wò náà a máa mú kọ́rọ̀ obìnrin ó tẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn ọkùnrin tó fẹ́ fẹ́ ṣùgbọ́n gbogbo ìwọ̀n yòówù ó lè tẹ̀ kò lè dàbí títẹ̀wọ̀n tọ̀rọ̀ tẹ̀sìn torí ló jẹ́ pé tá à ń bá ń fẹ́ káwọn máa wá wọ́n jẹ́ àdùfẹ́ tí gbogbo èèyàn máa dùn wọn láti fẹ́ láwọn èèyàn gidi láwọn mùsùlùmí tó mójú tẹ́sìn láwọn ẹni tó ní fẹ́ ọmọ sẹ́kọ́ ọmọ fìyà jẹ́ láwọn ẹni tó ní fẹ́ níyàwó sẹ́kọ́ pátì bí aṣọ tó ti gbó ẹ̀sìn láti kọ́ ọmọ wa o ẹ̀sìn lámòjútó ẹ̀sìn yìí wá lọ́pọ̀lọpọ̀ kàkún lónìí ẹ̀sìn lọ́jà máa nǹkan tí ò wúlò lójú ọ̀pọ̀lọpọ̀ lónìí tọ́mọ wọn bá ń ṣẹ̀sìn à wọ́n fìtínà rẹ̀ kọjá àbíkí àpò ọmọ tó ṣe é pé ọwọ́ ọ̀múra lásán ni o ọwọ́ ọ̀múra lásán tọ́lọ́pọ̀lọpọ̀ gan-an tí ń wọ jìlbáàbù tí ń wọ tí ń lo nìkọ́ọ̀bù bí yúnífọ̀mù lásán wọ́n kà á fún bí yúnífọ̀mù lásán wọ́n kà á fún wọn ò ti máa hùwà mùsùlùmí wọn ò ti jẹ́ni tó nítìjú wọn ò sì torí rẹ̀ jẹ́ni tó sọ́ra wọn wọ́n dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò sì torí rẹ̀ sábẹ́ rẹ̀ ọmọ wa bẹ̀rẹ̀ sí ní wọ jìlìbáàbù ìyá wa bẹ̀rẹ̀ sí ní dógungun ma pé ìran ìyá mi kan ò gbé eégún rí kò sì ní jórí rẹ ni ó ti bẹ̀rẹ̀ táwa lè gún bẹ̀ sọma tí ń wọ sọtọ́lọ̀ ní kí wọ́n wọ̀ tí wọ́n bá jáde aṣọ ńlọ́sọ di eégún ọ̀dájú kórìí wọn pé orí ẹ̀ dàrú ọ̀fẹ́ kọ́ máa rí ọ́sẹ̀sìn àbí. ẹ sì ti mọ̀ pé ni tó bá rẹ́sìn tọkọ̀ láti ṣe kò sí tàbí ṣùgbọ́n ọ̀gàn mẹ́sìn. ìgbà táyìn ọ̀fẹ́ kọ́ máa yán rẹ́sìn kò sí tàbí ṣùgbọ́n ọmọ ṣẹ̀sìn. nígbà tí ọmọ máa ń wọ aṣọ tó gbà sírí rẹ̀ ẹlẹ́yìn ọ̀fẹ́ ìjọ gígé dànù ìjọ jíjó ná ọmọ padà dẹni tí wọ́n pátá jáde yóò sì bẹ̀rẹ̀ sí ní lo kọ́mú ẹ̀tún wá níbi ìṣẹ́lẹ́yìn kọ́ èwo wá ní màmá ẹ̀ mú kan ẹ̀mú kan ọ̀dájú kẹ́yìn gan sí malkibla tẹ̀ ń lọ. ẹ̀yin ò ní sí ọmọ ẹ̀yin kó jọ máa bú káwọn ẹni rí ọ̀fẹ́ ẹ̀yin ní sí ọmọ ẹ̀yin kó jọ máa rí kẹ́ni bú gan yọ̀dọ̀ rẹ̀ so irú ìtàlẹ̀ yín fẹ́ kọ́ fi ọmọ yín nítorí ní paríparí bàbá kan sí tí ó fi ọmọ rẹ̀ ọkọ náà ni ó nì ẹ jẹ́ káwọn ọmọ yín ọmọ ẹsẹ̀ sìn àdékẹ́sìn ọ̀rọ̀ wọn lọ́rùn torí pé ẹni lẹ́sìn lànà ti fi àwọn ọkùnrin àlómà rẹ̀ lójú kòkòrò fún wọn máa fẹ́ nígbà táwọn ọba wa fẹ̀sìn kọ́ máa wa ìtọ́jájú náà ni pé ẹni gidi tọ́jẹ́ sẹ̀sìn sẹ̀sìn nínú ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò ní rúru ọmọ yìí kó wù fẹ́ nígbà táni gidi ọba sì fi ọmọ ẹni rádaràdà ọ̀fẹ́ yọ padà di nǹkan àbámà akramakumullah ẹni tó lẹ́sìn wọn ni ká fẹ́ o ẹni tó lẹ́sìn wọn ni ká fẹ́ àlọ́ kọjá ká sọ wípé ànábì sọ̀rọ̀ ni látara experience kò sí nítorí ọbẹ̀ torí pé iṣẹ́ tọ́lọ̀ ń fi ránṣẹ́ kọjá experience ìyẹn ni pé ọ̀nà tó yẹ kẹ́ ẹ tọ́nu kẹ́ ẹ mọ̀ bá àdàdẹ́ni tó kábàámà ẹni tó lẹ́sìn ni kẹ́ ẹ fẹ́ ẹ̀yin náà bá wa gbé yẹ̀wò ẹnikẹ́ni tó lọ fẹ́yàwó nítorí polówó ilé òun ò ní tòrò nítorí pé nígbà tí ìbá ti ṣe pé obìnrin náà ò ní làákàyè níbi tó jẹ́wọ́ rẹ̀ dé tó ló fi máa fura pé ọkùnrin yìí ọ máa rò pé mo gọ̀ ni ah, wọ́n ń gbowó lọ́wọ́ mi ń gbowó lọ́wọ́ mi ń gbowó lọ́wọ́ mi ó pínlẹ̀ ọgbọ́n ah, mo jáde ni mo fún ẹ lówó kọ́ bá mi fi ralẹ̀ àrílẹ̀ àrówó ọ̀rọ̀ alẹ̀ mo ní kọ́ máa kọ́lé adébẹ̀ àbá nǹkan kan lórí ẹ̀ o kì ọ̀rọ̀ mọ́lẹ̀ pé àsúrù ló ṣe o lọ́rọ̀ tó lọ́kọ́ rẹ èmi sì ni bàbá àwọn ọmọ tó ń bí ó ti pọ́ ọba pọ̀ ọba pariwo ta ọ̀pariwo ara rẹ̀ ó níbi tóbi ni ó ṣe sùúrù dè yóò padà mọ́ ní gbéwìrì yóò padà mọ́ lólè yóò padà mọ́ ládàáwò ọkọ òsì sí tàbí ṣùgbọ́n ilé ò ní tóró àyìn ah, náà ń kọ́ ìbọ̀kùn lẹ́yìn ẹ̀yin ọkùnrin tẹ̀ ń gbọ́rọ̀ yìí tó bá jẹ́ pé ẹnìkan gbowó lọ́wọ́ tìyín náà ń gbà á jẹ sẹ́yìn náà fẹ́ràn rẹ̀ ẹ̀ní fẹ́ràn rẹ̀ kápẹ́ wọn náà wà ń dalẹ̀ bẹ́ẹ̀ sì máa ń sojú kòkòrò mo fẹ́ lọ lóyìnbó mo fẹ́ lọ lóyìnbó yẹn ẹ̀tọ́ wa lọ sí Germany ọwọ́ tọrọ kọ́bọ̀ tó ń rí tọ́ǹdà bàbá ńlá yà ń Germany náà àbúrò pé wọ́n jí ya lọ ọ́ jí ya sórí rẹ̀ ọ̀fẹ́ pa so ọ wa lọ Germany ọwọ́ tọrọ kọ́bọ̀ tó yọ̀ tó ń kó ránṣẹ́ sẹ́nìkan káṣẹ̀ pé bọ̀dá rẹ̀ ni pé káṣẹ̀ pé dáàdì rẹ̀ ni kámẹ́sẹ̀ tí sọ ara àta bàá mi owó yìí tó bá ti tẹ̀yìn lọ ẹ máa ń ralẹ̀ sádùúgbò tí ọjọ́ àdúgbò tọ́ da so fọ́tò ilé kan tí mo rí ní Germany irú rẹ̀ mọ̀ ń fẹ́kẹ́ bá ń kọ́ bàbá ní òbúrò ó sì ti kówó ránṣẹ́ débi kó tó ralẹ̀ wọ́n là ti ralẹ̀ o àti lọ sọ́ọ̀fì rẹ̀ tó bá ní tòṣẹ́ lè ya fọ́tò sọ́ọ̀fì yẹn ń sẹ́ ó ti tó parí wọ́n ní à nǹkan ìyá ńlẹ̀ nǹkan ìyá ńlẹ̀ táwọn bá sàtúrò ó máa kó ránṣẹ́ á máa fi bá sùn lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ àti wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ wọ́n ń jẹ́ ni wọ́n ń jẹ́ ni wọ́n là ti kọ́ léwu àti kọ́ dé ibi dẹ́kìn afẹ́ dẹ́kìn so ó kó ránṣẹ́ gan torí eré tí wọ́n ní ìsìn o àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ta lọ́ba tó kó wọn sẹ́ ó tún múra sísẹ́ lọ à ń tẹ náà mẹ́sẹ́ àfa gbogbo owó tó kó ránṣẹ́ níjọ́ tó délé tó tiẹ̀ ní kọ́ lọ wo ilé tí dáàdì ń bọ̀ kọ́ ẹ́ èrè lú òyìnbó bàbá bá ní àárá lẹ o dípò kó akọ̀lé sùúrù ló ṣe o òfin wa lé ká máa wá kọ́lé kí ni káwọn máa jẹ àbáàmì báàmì pé ẹ̀mí bàbá rẹ̀ sùúrù ló ṣe ṣé ìwọ náà pé tó ó gbósùbà fún bàbá pé bàbá tí ó gọ̀ àwọn sọ pé ah wọ́n ní kọjá mi lẹ́nu bá wọ́n lẹ́nu tó rẹ̀ dà kọ́ bá fi tó bínú ẹni abínibí ẹni ó bí ọ gan báwo lẹ́ni abínibí báwo ẹni ó bí ọ lọ́dọ̀ ọ̀yì bọ́ọ̀ bá fẹ́ má ṣe sùúrù ilé rẹ́díò ni ọ lọ irú bàbá àwọn tó tún fowó lọ ọmọ ẹjọ́ mi ọmọ sọ́ra ni ẹ̀ ń bí èlòrò ti ẹ̀rí lọ́dún ní sáà bàbá ọ̀hún ọ̀hún gbẹgbẹ́ kọ̀rọ̀rùn kọ̀rọ̀rùn nǹkan ti lé ṣé gbogbo owó tẹ̀ wọ́n àǹfààní ti ń jẹun ní bẹ́ẹ̀ ni ó bí ọ̀hún ọ̀gá ṣe kó wálé báyọ̀ ṣe máa sọ tó <laughs> bó wá ní ìwọ náà wà ń gbowó lọ́dọ̀ ìyàwó àbẹ́rẹ́ rí nǹkan náà à ń gbowó lọ́dọ̀ ìyàwó ṣé ìyàwó náà ọ rọrùn kó máa lówó lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ẹni tó ní táyì padà àgbà bá dé sí àìní máa dé ǹjẹ́ tí ìyàwó ọba lówó máa kọ́ ọ̀njẹ́ ń sìn ṣe sùúrù ǹjẹ́ tí ọba sówó máa pé ó túlẹ̀ àbò ní túlẹ̀ ó túlẹ̀ pé níta ti torí rẹ̀ fẹ́ ọkùnrin bẹ̀ mọ́ ó ṣe sùúrù ni òun ọ̀fẹ́ ọmọ ìfẹ́ yìí ò ní lọ títí ibi táyì ti mà ẹni nínú àmì táǹtún fi máa ma ẹni tó fẹ́ ìyàwó nítorí owó rẹ̀ oní ẹnikẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ tíyàwó bá jẹ́ pé ń tajà ṣọ́ọ̀pù ìyàwó ni ọkọ máa jókòó sí gbogbo gbà kìí sèǹdó ní ṣọ́ọ̀pù wọ́n máa jókòó sí gbogbo gbà wọ́n ní afẹ́ ra bisikíìtì kábíyì pálí mẹ́ta bàbá kúdí ẹ bá gbé <laughs> òun náà bá gbé tó.

tẹ́kọ̀ àwọn yóò tún máa gbowó ẹ bá ní gbé páálí kí ẹ bá ní gbé páálí kí àbí òye níbi tí lọ nígbà ní pé <laughs> so àmọ́ bọ́yá yìí náà lè ṣerú ẹ̀ so ẹni tó bá fẹ́ obìnrin nítorí nǹkan ọwọ́ rẹ̀ èyí ń gbé iyọ̀ e dànù ìfẹ́ yẹn kìí gbé ijó e dànù kọ́dà bówó ọ̀tán lọ́dọ̀ obìnrin obìnrin lè padà gbọ́n mọ́ ọ lọ́wọ́ ẹni tó sì fẹ́ obìnrin torí ìdílé rẹ̀ ẹ mọ̀ye ìdílé tí wọ́n ń fìgbà kan pè ní ìdílé ńlá tó padà di ìdílé yẹpẹrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá sọ pé nù ìdílé lèèyàn ti wá à àwọn ọmọ wo ni pé masha allah ẹ ṣe bí kèsì èèyàn fi sí ni la quwwata illa billah tó yẹ pé nínú ilé ayé yìí náà láwà tó bá ọmọ tìyàn láti sọ pé bẹ́ẹ̀ ló ń ti wà nítorí pé ẹnìkan nù ìdílé òun ó lè hùwà abúkan tí ó padà wá ba gbogbo orúkọ rere ìdílé ntìní látọdún gbọọrọ tí ó padà bàjẹ́ ó náà lè bàjẹ́ ẹni tó ń sì fẹ́ nítorí ẹwà rẹ̀ ẹwà gbogbo ní èsìpá ìgbà wo ni ẹwà ó fi padà di ńtọ́ wọmi tẹ́nitọ́ rẹwà ó di òbúrẹ́wà ṣe bẹ́ẹ̀ yàn náà ni wọn náà tẹ́lẹ̀ tí ìbá ṣe pé fọ́tò ọ̀dà tọ́ba wo fọ́tò táwọn bàbá rẹ̀ yà fún gba rondo rẹ̀ táwọn ò tí ì mọ̀ pé fọ́tò ọ̀dà tí bàbá rẹ̀ àbí màmá rẹ̀ wá fi hàn ní ìsìnkú ìwọ ni ó nígbà tó wà ń rondo tó wà wojú rẹ̀ ní ìsìnkú káì ojú èèyàn ti ṣe sáfùsáfù ìjọ ń tó ìjọ ń tó tó jọ mẹ́ta ó ti pẹ́ láyé wọn náà ti di bàbá. Allahu akbar torí pé wọn náà ti ń gbó ó ti ń gbó kódà nǹkan púpọ̀ ló ti fi gbó nǹkan púpọ̀ ló ti fi gbó ìrìn rẹ̀ ọ̀jọ̀ rìn má ìjókòó rẹ̀ ọ̀jọ̀ jókòó má ohùn rẹ̀ òjò òun má ìṣe rẹ̀ ọ̀jọ̀ ṣe má bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ojoojúmọ́ ńlá ńlẹ́ tí ti ṣe wà lánàá tẹ́ bá wá wojú ebójú náà máa sábà wò pé tọ́rẹ̀ wà àbí ọ̀rẹ́ wà tó bá jẹ́ pé kìí ṣe ìyàwó rẹ̀ ni ló lè máa wò pé ah, ẹ̀ yọ bí ọjọ́ lójoojúmọ́ ni gàtí ìyàwó rẹ̀ tó bá ìyàwó rẹ̀ à ó tètè dààmú yọ bí ọjọ́ torí pé wọ́n ń wo ó ń gbogbo ojú gbogbo àtíkè gbogbo àbí ẹ̀yin ò tí fẹ́yàwó fa so ẹ má gẹ́ẹ̀tì níjà ẹ bá fẹ́yàwó wọ́n mọ̀ pé gbogbo àtíkè gbogbo Allahu akbar ike gbogbo àtíkè ló kù tuntun jẹ́ kójú ojú mo rò yé à so wọ́n mọ̀ wọ́n wo máa rọra sọ̀gẹ̀ rọ̀ o máa rọra sọ̀gẹ̀ má fi àtíkè bójú ara ẹ jẹ o so yẹ́n bá ti ń dàgbà kó náà gbà pé mo ti ń dàgbà torí ẹ̀ máa sọ pé wọ́n bá yá kò ní pẹ́ kò ní jìnnà ojú ọ̀fà bàmú irú bàmú ògùn mọ̀ sọ́ra yìí sẹ́nìkan máa fi wá sí ẹ pé ah, ọ̀rọ̀ bàbá mú tẹ́ pọ̀lá bàbá ti ń dàgbà tó ń dàgbà tó ń dàgbà ó rí sẹ́kẹ̀ rẹ sí kíni tọ́pọ̀ bàbá ṣe á ah, ó yẹ kí bàbá mú lù tiwa àló ti dé kó ti dé kó bàbá torí ẹ lẹ́sẹ̀ rí obìnrin tó bá ti dàgbà débi ẹ̀kẹ́ rẹ̀ ń bí ẹjọ́ rẹ́rìn wò ẹ̀kẹ́ tí bàmù ti yọ mí ni ké lé ọjọ́ orí ló tó bá àwọn oníkọ́mẹ́tìk àwọn ń ráwọn obìnrin mú bàjẹ́ tẹ́rí gbogbo ojú ń wí jọ èèyàn ti ń lọ fifty ó tún ti ń kílíkì sixty kẹ̀kẹ́ ojú wo wa lọ fẹ́ kọ́ máa dá kọ́dà forty ojú wo lọ́n fẹ́ kọ́ máa dán kọ́nà ń gbà mí thirty eight ojú wo lọ́n fẹ́ kọ́ máa dán torobìnrin mi ọmọ àdúnú pé ọpẹ́ ní kọ́lọ́ àmì ò tí ì dé fifty tán sọ yẹn àbí òye àkéèmí ń bọ́ ń bẹ̀ ẹlòmíì thirty four thirty five thirty six thirty seven thirty tójú títí ń hu sàtà. àkàràmọ̀kọ́mọ́ àwọn wá rí wọn mú wọ́n ní àwọn ojú ń wíjọ àwọn àpárá wa tí ò lé lọ́wọ́ téèyàn ó ti gbàgbé kó tiẹ̀ ti dójú òun òun náà ti ti jọ o wọ́n dàbí oògùn yẹ̀yẹ́ táwọn Yorùbá náà máa sọ tí wọ́n máa ṣe ni wípé ṣèwé dàgbà àbí sàgbàdéwé sàgbàdéwé sàgbàdéwé táwa tí awọ bá jẹ́ pé wọ́n ti bọ́ ọsọ awọ àgbàlagbà di tèwe eégún rẹ̀ ńkọ́ wọ́n bọ́ ọsọ náà di tèwe ẹni tí wọ́n ti kẹ́ńjẹ́ kẹ́ńjẹ́ kẹ́ńjẹ́ ojú bàbá yìí sì ń dán ẹ̀hán kọjá sáré ta torí pé ẹni bá ti dàgbà ti dàgbà irọ́ ló kù irọ́ ló kù wọ́n sì kó kọ́ ọmọ lo vaseline rẹ jẹ́jẹ́ kọ́ ọmọ fi rárá àbí òye ọ̀hán lọ wó oògùn rọ́ọ̀kan pé ẹ ṣàgbàdì irú torí ẹ̀ tẹ́ bá fẹ́ yàwó ẹ wà òun náà ò ní pẹ́ kò ní jìnnà lẹ́ẹ̀fi padà tún di pẹ́ ń kórìíra torí pé èèyàn ní gbogbo wa tí wọ́n bá ń bú obìnrin pé ọ̀rẹ́ wa máa ìwọ ń kọ́ pọ́ọ̀lù wọn náà rí ń jọ tọ́fẹ́. torí bá ń ṣe ń dàgbà ọ là ń dínkù à ń dínkù lẹ́wà à ń dínkù ní ṣíṣe rí à ń dínkù gbogbo wa ẹ àwọn eyín ẹnu wa ń kọ́. eyín kálukú débi lọ mẹ́nu rẹ̀ gún ńgbà bá yá eyín ọmọ yọ ọkọ̀ kan ìyẹn ọmọ ayọ ọlọ́kọ̀ọ̀kan ọwọ́ ya ni wọ́n sà ah, ẹ̀yìn náà ti ń ka yín ni àná wọn bí mi mo rò pé yé ẹ̀rí pé yorùbá náà ni àìsè yín ká à ń dọwọ́ bonu torí pé wọ́n máa ń pè àwọn ọmọdé ti ń ka yín ọmọdé àmọ́ ká yín náà nìyí. tọ́ ẹ lọ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́kùnrin kìí sábà jẹ́ nǹkan tí èèyàn máa sá fún ní ìsìnká pé yín ìtẹ́lọ́kà ìwọ́kùnrin kíni bẹ́ẹ̀ kíni bẹ́ẹ̀ yòòjò sọ́sá ti máa rówó nálé ìyàwó rẹ̀ kò ní dà lọ títí pé kíni gbẹ̀yìn yín kájú bẹ́ẹ̀ lọ ẹ̀sá ti máa mọ wá. ìwọ ọkùnrin náà ní ìsinyìí báyìí ká pé ìwọ ni irungba rẹ ní ti ń funfun irun orí rẹ ní ti ń funfun gbogbo ẹ̀ ní ti ń funfun ìyàwó rẹ̀ ò ní dààmú lọ títí. ike à èmi ọmọ yẹn arúgbó àbí òye ọ̀dọ́ lèmi ti kà é fún torí pé ìwọ náà lọ kọ́ ọ ẹ jẹ́ kí ìyàwó oorun funfun ká tẹ wo bó ṣe declare state of emergency <laughs> irun funfun kọ́rẹ́ wọ́n mú sẹ́nẹ́ wa ká ni èmi ọjà ọjà kìíní ó ti ń dàgbà ní ẹ̀ ọpẹ́ ní fọlọ́ pé owó bọ́ ọ láyé <laughs> yọ jà ni pé èmi ò lè jẹ́ kí owó bọ́ ti ní jẹ́ bọ́ ọba ti já dípò ẹyọ kan mẹ́ta lè yọ ẹ̀rí kóbìnrin lọ bá bàrà gbogbo nǹkan ọkùnrin kékin bàbá ti gbọ́ agbó náà nù ẹ̀hẹ́ obìnrin ọmọ ọkùnrin mi ọ̀fẹ́ gbó nísìn níjò ni nǹkan tí ń fi para èèrí níbo wọn bá ń gbé sí níjò ló lè dájà alẹ̀ fọkùnrin pékin ni nígbà tí èso pé ọkùnrin ti ń ṣe bí obìnrin ni wọ́n lọ fẹ́ máa para sí ẹ̀wọ́ ọkùnrin pékin ni ọlọ́ọ̀bá mú. bí pàrọ̀ òsì bá tán wàhálà dé àdóde àdóde o àtijọ́ ni ó ti máa sọ lówó para torí òun ọ̀fẹ́ sá lójú rẹ kọ́ mọ́tì pé ẹ ti lọ gbẹ́ lómi wà abẹ́ rí nǹkan mẹ́ tòótọ́ bá wá jẹ́ báwọn ẹ wà ní gbé tán ọkùnrin sì burú bàjẹ́ ìwọ náà lọ jẹ́ wa rẹ̀ títí tó fi di nǹkan míì ìwọ náà ló tún sọ pé kó wù ọmọ lọ́pọ̀lọpọ̀ bí máa ń pààrọ̀ omi bá tó lé lọ ló fẹ́ lómi yóò tún wá lásán kàǹkà tuntun yóò tún fẹ́ yóò lé lé lọ yóò tún fẹ́ mi yóò tún lé lé lọ yóò tún fẹ́ mi lé. tọ́ba jẹ́ pé wà náà ni ó lè jẹ́ pé ní tí wọ́n padà parí ẹ̀ náà nù àmọ́ ẹni tó lẹ́sìn ẹ̀sìn máa ń sọ̀yàn di tuntun lójoojúmọ́ ni tó bá pẹ́ sìn obìnrin bá ní ó rí i pé ọmọ bàbàrà làákàyè ọmọ bàbàrà gbọ́yè rẹ̀ ọmọ bàbàrà ẹ̀sìn tó mọ̀ tó bá dánu lé pé alukurani ní bá ń ké tó sì máa ké dáadáa pẹ̀lú tẹ̀síwì ah ibi kíbi tó bá wà tó ń dọ́ ọmọ sí Allahu Akbar ah èmi lọ́wọ́ ń bò lélẹ́yìí owó ò lè mọ̀ ńgbà tó ọ̀ka kí ó kún bàbá rí nǹkan mẹ́ kìí ṣe irú kí ó rọ́tẹ̀ máa ká ẹ o bí àwọn sobi láì kí làwọn sùn tó ẹni tó ń mọtí ó gidi wàláhì ó ó tiẹ̀ ó dúpẹ́ fọlọ́ kọjá sísọ pé ah alihamudulilayi tí ọba ajẹpẹlẹ ìmọfẹ ńkọ́ ẹ̀sìn ó máa ń jẹ kí èèyàn rẹwà ìsìnyàwó rẹ mẹsì ó sì lẹ́sìn òun lọ mùálímà báwọn obìnrin ti ń kọ́ àwọn obìnrin lẹ́sìn ọdọ àwọn jókòó ní kọ́ wọn ẹ̀yà alágbájá ẹ̀ka àlámúnáṣẹ́rá ká gbọ́ kápẹ́ ti ké pátí àtànù sọ̀dá ẹ̀fà àlámúnáṣẹ́rá fún ọ̀nkà oníkèsè báyìí báyìí lẹ́kẹ̀ báyìí lẹ́kẹ̀ báyìí lẹ́kẹ̀ ọ̀yọ̀ bọ́ wájú ẹ̀sà lọ alákárí. Allahu akbar ọ̀gá dàbí kúrúntì olódo tọkàn rẹ wà lásán. rí ìjọ tí nǹkan bá dàrú á rí nǹkan wò mí léyìí la ṣe àmọ́ ah, alímọ̀ ni wàá lè lọ ni àmọ́ kúrúǹtì ojú ẹ̀ńdá náà ní kékeré ni ẹgbẹ́ wọn ti sáwọn títì bọ́lá. so ẹni tó sì lẹ́sìn ẹni tó jogbọ́n yọ̀bẹ̀ ẹnu pé tó ń wá ìmọ̀kúnmà ń wá mọ̀kúnmà ń wá mọ̀kúnmà ọ̀rọ̀ tí ń sọ lánàá kí ó ti ń ké lánàá tí ń jọ yín lójú tẹ̀sí ń kà á kúnyun ẹ rí i pé lónìí èyí tẹ́ tún gbọ́ lẹ́nu rẹ̀ ó ti tàná lọ. Allahu akbar. so irú ẹ̀ ń tún lẹ́sìn ní kẹ́ o ẹni tó lẹ́sìn ní kẹ́ wá tí ọba jẹ́bẹ̀ anábì ní ọwọ́ yín yóò kún fún pẹ̀ ó di òmúlẹ̀ mọ́fò ìyẹn ni pé bá a bá torí dúkìá obìnrin fẹ́ amófò tá a bá torí ìdílé rẹ̀ tó ti wá fẹ́ amófò tá a bá ti torí ẹwà rẹ̀ fẹ́ amófò ọ̀dà ẹ̀dá kùn sọ́wọ́ aburú wọ́n ẹ̀sìn ló ní ó ní kókó tí mo ti torí rẹ̀ fẹ́ àmọ́ tún wá ní owó kùn ó tún lẹ́wà kùn ó tún ti dílé ńlá jáde kùn a sọ pé khayrun ala khayr òòrè ló kún òòrè fún ọ. tí ọba láwọn dáadáa yẹn kún ẹ̀sìn oríire ló kún oríire mọ́jọ wa jẹ́ pé nǹkan lásán ló ní kọ̀lẹ́sìn kí la fẹ́ fi ṣe kí la fẹ́ fìṣe ń gbò náà ni ìmọ̀lẹ̀ rẹ̀ ò ní padà wọ̀ yọ padà di nǹkan tó pàtì. tó eléyìí tó ń tipa nàbì sallallahu alaihi wasallam òun náà mà ikú yọ nù àwọn obìnrin láyé táwọn jẹ́ mùsùlùmí amọ́tòwọ̀n ní lẹ́sìn ẹ̀sìn tá a pè ń kókó àwọn lè má ní. wọ́n sì máa gbìyànjú láti ní àmọ́ wọn ní nǹkan míì ni wọ́n ní ànábì òní kó wọ́n má o ànábì òní kó wọ́n má o level kúrò ní ti rí nǹkan gidi kan mú jáde òfo iná lọ́padà fi mú jáde àmọ́ tọ́ ẹ̀yin o tọ́ ẹ̀yin náà lè máa tọkọ o ṣùgbọ́n kọ́nà ń gbà mí gbàtọ́ pé kúrúǹtù ni wọ́n olódò nìyàwó rẹ ẹ tún máa fa àwọn ẹlẹ́sìn ṣe yẹ̀yẹ́ ní àkókò mẹ́sìn tán láwọn ń ṣe tán dá kínní kan bójúmọ́ ń tanra wọn dànù ṣé ìgbésí ayé tí wọ́n wá jọ tiwa báyìí má táwọn ló ń jáde ọkọ mi tòǹgbà wọn tó báwọn ṣe máa fa àwọn ẹlẹ́sìn ṣe yẹ̀yẹ́ lẹ́nu ajíyàjẹ tí ọ̀dára rẹ̀ mọ̀ pé à ń jẹun tòǹtorí di eléyìí ẹni tó lẹ́sìn ànábì fún lọ́lá pé nìkan fẹ́ lórí ẹni tó ní nǹkan mi. eléyìí túmọ̀ sí pé ẹ yẹ kí gbogbo wa ká múra ká múra kó le ká fẹ̀sìn ká fi mọ àwọn ọmọ wa ká múra kó le ká rí i pé àwọn ẹni tí wọ́n lẹ́sìn làwọn ọmọ wa ń bá ṣe ká múra kó le gbogbo ọ̀nà tá a gbà táwọn ọmọ ó fi kọ́ nípa ẹ̀sìn tí wọ́n fi mọ̀ nípa rẹ̀ ẹ̀jẹ̀ asánà rẹ̀ kọ́ má jẹ́ pé gbogbo sánà rọ́ torí ilé ayé torí ilé ayé tá à ń bá ká iná láàmú abá ká kí ọmọ jẹ́ pò ń lọ́fọ̀ ara rẹ̀ bá ara rẹ̀ nìkan jẹ́ ẹjá gbìyànjú fáwọn ọmọ wa ẹ̀bùn ní tọ́lọ̀ ń bùn wa ẹ ká tún tiwọn ṣe gbàgbára wa bá ti ṣe máa àti bí wọn àmọ́ kú ká tún wọn sí ẹ lè má wà nípò ẹni tó lè dọ́mọ rẹ̀ kọ́ torí pé ẹ̀yin náà mà ẹ fi sílẹ̀ kọ́ gidi tí ó ti kọ́ nípa ẹ̀sìn ẹ̀sìn mẹ́jọ ajẹ́kẹ́sìn wọn mọ lórí ó lásán ẹ̀jẹ̀ ajẹ́ kí wọ́n mọ̀ tún mọ orí táwọn ń bọ̀ ẹ̀jẹ̀ ajẹ́ kí wọ́n mọ̀ tún ma jíjẹ́ obìnrin tó lẹ́sìn tó máa ń sọ nǹkan míì ti ń ṣẹlẹ̀ fún yín yóò máa yà yín lẹ́nu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti ń borí hùn tí wọ́n wọ jìlbáàb wọn lágbọ̀ọ́yé ẹ̀sìn lọ síbi pé aṣọ tí mò ń wọ̀ yìí á ó pè fún nǹkan báyìí ó pè fún nǹkan báyìí ó pè fún pé kí n má kópa nù nǹkan báyìí wọn ò gbọ́dọ̀ rí mi níbi báyìí. ẹ gbọ́ tán ìtàn kan tó yani tí mo gbọ́ ó yà ni lẹ́nu ọba ni lọ́kàn jẹ́ wọ́n ní obìnrin kan ọlọ́ọ̀bọ́kùnrin kan pé kó dá nǹkan rùn lọ́wọ́ ọkọ ti kọ̀ ń sílẹ̀ pẹ̀lú ọmọ kan kó dá nǹkan bò ń wáṣẹ́ tó ń lè máa ṣe bó sì jẹ́ ràn lọ́wọ́ tó owó kó ṣe fò ó ti wá ràn yàn sí i. kọfẹsì obìnrin fúnra rẹ̀ wà lọ ìgbà tó wọn á lọ ọkùnrin yẹn wá sọ pé ọ̀rọ̀ ṣẹ́ tàbí ìrànlọ́wọ́ owó kọ́ lọ́rọ̀ tiẹ̀ kàn ọpọlọ yẹ kó o ní nínú ìbá níbẹ̀ ni wọ́n lọ́kọ̀ mi ṣùgbọ́n pé ṣe lóun ló ń fi síwájú nìyí bí kóun orí sẹ́ wọ́n sá ní dandan dandan kọ́ ni obìnrin wọn sọ pé. tọ́wọ́ bá lọ́kọ náà wọ́n farabalẹ̀ wá ni nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé la yaldaghul mu'minu min juhrin marratayn ọ̀yẹ́ kárí pé àkékè ọ̀gán yẹn gbójú ọ̀kan náà lẹ́ẹ̀mejì òun ti ṣe kan òun rí bó ṣe fẹ́ẹ̀lì òun ò ní fi wàdùwàdù tún lọ́ọ́ mú ọkọ̀ mi lọ́ba ní kó wò ó tó ń wo àbóhùn òwú obìnrin bá kí dáhùn nǹkan ń bí ọ léèrè ewu ah, wo ohun òwú ọlọ́kọ ah, ó ní ẹ báàdì náà ọ̀dà tó ń bá sọ fún ọ kí ló rí sí wọ́n lọ ronú sí ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni ah, ọ̀dà ohun ò lẹ́ni tó lè fẹ́ ọ̀rọ̀ ajẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé dípò òun wojú rẹ̀ obìnrin tí ń bójú obìnrin tí ń bójú ìmọ̀ni sì sẹ́kù ló máa ní rárá o rárá o ó lè wojú òun lọkùnrin máa ń sọ pé kí náà à ń bẹ̀ ṣé bí òun pẹ̀lú rẹ̀ náà ni wọ́n wojú rẹ̀ ńgbà tó ti gbà kọ́ fẹ́ràn obìnrin bá ní rárá òun ò lè fojú hàn nígbà tó ti wá sọ pé wọ́n fẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ títí títí títí títí ọjọ́ fi lọ. ìgbà tí wọ́n á kó omi tán wà sí tán láwọn ń padà sílé ó sin obìnrin lọ sílé tiẹ̀ wọ́n bá kí wọ́n ti tilẹ̀kùn àbáwọlé. tó o bá máì o lè wá sún ọ̀dọ̀ tó ẹ máa wo nǹkan mẹ́fà iná mọ̀ ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ kan wọ jìlìbáàbù ni wọn mọ túmọ̀ rẹ̀ ọwọ́ àtẹ lọ́kùnrin ọlọ́kùnrin ọwọ́ àtẹ lílọ́lẹ́pọ̀ àwọn abi tó sùn tala ni kọ́kan lẹ̀kùn débi kọ́wọ́ fẹ́ bó àwọn aráalé rẹ̀ ó fi sílẹ̀kùn ọ̀rọ̀ òfo kí lẹ̀ ń sọ gan tóbi di pọ́jọ́ lọ débi wípé wọ́n ti tilẹ̀kùn àbáwọlé tiyín kó tó rántí pélé kan ló ń gbé wọn ó tilẹ̀kùn. wọ́n á bá lọ lé òun sì gba yàrá kan pálọ̀ kan wọ́n á ní tó bá jókòó sí pálọ̀ yìí àwọn táwọn jọ ń gbélé wọ́n fura mọ̀ kóbìnrin wò ń wálé yàrá ni kọ́ wá olùkọ́ rí bí dírámà ẹ̀ ṣe ń lọ tó òun náà bá wá yàrá ní ìsìn kò sẹ́ skills ó jòun owó ju ẹ̀ táwọn oníwojú òun oníṣòwò ni mo ní kò ní wojú yóò wojú àlọ́ ọ̀daràn lóbìnrin yẹn ọ̀daràn burúkú ọba wọlé ọfẹ dánwó ànábì wò pé sòótọ́ ni àbí èsòótọ́ lánàbì sọlọ bá àṣẹlẹ àtọkọ ọkùnrin kan obìnrin kan wọn ò ní jọ bẹ lábẹ́ òrùlé kan àfi kí ṣètò ọ̀nà ọ̀sẹ̀ kìíní kó ti kẹta wọn. ó ní ọ̀dà kọ́ paná kọ́ paná tó ń fi sí ojú mọ́tò bàbá ọ̀daràn bá paná ó ní kó san tọ́ọ̀tì láìsí ansẹ̀t kó fi wojú òun àbẹ́rẹ́ rí nǹkan mọ́ èwo lọ́ba lóòjì tó ń bá tan kíní sí lójú àti àmàṣọwọ́ àmàṣọwọ́ ilé lọ́rọ̀ yàrá ẹ̀gbọ́n kan lọ́ba tún di pé ń tẹnu kò lẹ́ẹ̀kẹ́ mo ní à ah, orí ẹ̀ dàrú ni tó fi di pé wọ́n ń wòran ọ́n ti sẹ́ ọ́n ọ́n ti mú ẹ̀ sí pa ó ti à la ilaha illallah ní wọ́n tó ló ń bojú lédè kúkúrú bàbá ọ̀daràn ọwọ́ gbogbo ọ̀nà gẹ́gẹ́ bí rìwáyà gẹ́gẹ́ bí rìwáyà torí pé ń tọ́ pa ojú ọlọ́run ló tó gẹ́gẹ́ bí rìwáyà wọ́n lọ gba gbogbo ìyànjú obìnrin ọ̀sáàjẹ kọ́bọ̀ ń lò wípé ẹ̀ṣẹ̀ téèyàn bá dá kọ̀kọ̀ ìmọ̀ aláforíjì ẹ̀dàkọ̀ ẹgbọ́rọ̀ <laughs> wípé òun á sọ pé sọ ọmọ pé ìwọ ti ní àwọn ìyàwó méjì tẹ́lẹ̀ tẹ́sí bẹ lọ́dọ̀ rẹ̀ dìsùn àmọ́ lu tí ó wà àwọn ìyàwó rẹ̀ sí ń òun sì ti lọ́kọ rí tó ọmọ kíláàsì òfin ọlọ àwọn méjèèjì ọjẹ òkò táwọn èkú yìí wọ́n á ní tó bá jẹ́ kọ̀kọ̀ làwọn ti ṣe àforíjì máa wà. rìwáyà tí wọ́n sá ń sọ fún wa tóbìnrin ń sọ ni pé wọ́n láwọn ń bá a béèrè wọ́n láwọn ń bóbìnrin yẹn béèrè wọ́n ní obìnrin yẹn sáàní kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀. ibi tí ó ti wá hàn sí ni pé káì ọ̀pọ̀lọpọ̀ kan wọ ìjáàbù ìdìbò báàbù yìí wọn ò mọ túmọ̀ rẹ̀ ó wá nígbà tí obìnrin yẹn ọgbà fún ọkùnrin yẹn wá yọ ìdí ara rẹ̀ jáde ní wọn ti mọbìnrin ní fọwọ́ rálá ní fọwọ́ rálá títí tó fi dà onílà hawla wala quwwata illa billah wọn lóbìnrin yẹn ó ti wá sẹ́mi àwa máa oríṣiríṣi system tó máa fi béèrè ẹ sáà ti ṣe máa gbé fún yín báyẹn pé wọn lóbìnrin yẹn ìdààmú àgbà wípé tí ìsìnkú ìdájọ́ zina ló wọ́n gbà lọ́dọ̀ náà bàbá ṣe zina òun zina ni má wulẹ̀ san rẹ̀ jẹ sọmọ pé rìwáyà tẹ̀ ń fa wà làwa gbọ́ fa <laughs> so ẹ tó bá wà mọ lórí pé wọ́n ti ma kí ló ń wọ̀ ọ́nà tó fi dì ma láì sọ pẹ̀lú bọ́. pé ẹ̀mí òkúkú sí lára òun ni wọ́n ṣe ń dì mọ́ òun. a ọ̀daràn ló náà ọ̀daràn ló náà ó náà ara rẹ̀ ń bẹ lọ́nà káti ẹ̀ pé kò ju bí wọ́n ṣe ń sọ fún wa lọ túrẹ̀ ẹ̀dá kùntùrọ̀ lọ kápò sinmi ní wọ̀ jáde sọ́yẹ kápò sí bẹ́ẹ̀. ẹ wàá máa ba ìsìláàmù lójú jẹ́ ọwọ́ aṣọ ẹlẹ́sìn òun hùwà ẹlẹ́sìn aṣọ tó jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ní kó lórí ibú má sùn má mi abatẹnijẹ́ rí mi sá onírègbè. tọ́ bá rí mi kọ́ pẹ̀sẹ̀ márùn kan sá ìtumọ̀ jìlbáàbù tẹ̀ ń wọ̀nù ọlọ́ni yá ayò ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yadnina 'alayhinna min jalabibihin dhalika adna an ya'rafna fala yu'dhin wa kana Allahu ghafuran rahima màdọ́lọ́pàá nàbì sallallahu alaihi wasallam láṣẹ. ó sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo àwọn obìnrin àwọn mùsùlùmí kí ma máa gbé aṣọ wọn gbàgẹ̀rẹ̀ wọ̀ ọlọ́run ní dhalika adna an yu'rafna fala yu'zayn ọlọ́run léyìí ló kéré jù tí wọ́n fi dá wọn mà pé mùsùlùmí làwọn eléyìí aninilára kan àfilọ́kúlọ́ lọ́nìkan kò sí tí ó ní wọn ebe yẹn rí nàìjíríà wa náà bó ti ṣe bàjẹ́ tó àwọn obìnrin tí ń wọ jìlìbáàbù yìí fẹ́ràn àwọn ọmọ ọ̀daràn kan ká ah, alájà ló lè yọ alájà wa dọ́kọ̀ subahánàlá wọ́n máa ń fẹ́ wuyùn wọ́n fi ń ṣe ìranù òfin ṣe bàjẹ́ amúnibóni lóṣù kọ́ àwọn aláìlórí lọ́pọ̀ láyé táwọn ń bẹnu àtẹ́lu ní islam ní kí àwọn obìnrin ọmọ àwọ̀ àwọn ń sọ pé jìlìbáàbù kí n pàṣẹ ni ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ ti rọ lọ sẹ́mi pàṣẹ alárúbáwá náà ni sọ̀láàtì abẹ́ ẹ̀kọ́ ni àbáṣà alárúbáwá kọ́ ni zakat abẹ́ ẹ̀kọ́ ni ìbáṣà alárúbáwá náà ni siyam ìbáṣà alárúbáwá ni hajj ìbáṣà alárúbáwá ni umrah ibà mọ̀kàn ti ṣáájú wọn ti ṣe ọmúra ọlọ́run tó rán nàbì sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńlá yìí. àtẹ́kọ̀tà náà gbogbo ẹ̀ àlìjẹ́nà àwọn aláṣà ni wọ́n fẹ́ wọ̀. torí dèrè ẹja bẹ̀rù ọlọ́run ẹ̀sìn ọlọ́run ọkọjá ní téèyàn lè máa fi ṣẹ̀fẹ̀ kí gbogbo obìnrin tí wọ́n jìlbáàbù kọlọ́ mọ̀dájú pẹ́sìn ni wọ́n ń ṣe. o sì gbọ́dọ̀ pa ẹ̀sìn yẹn má o gbọ́dọ̀ pa ẹ̀sìn yẹn má tó burú jáì kó a jẹ́ pé wọn ni wọ́n á tún máa báńdì ìranù kí wọ́n ń ṣe lọ́rùn ọ̀daràn kí ni jìlbáàbù ń ṣe lọ́rùn ọ̀zìnà. A'udhu billahi minash shaitani rajim. ìjà dúró bá ń lónìí. wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك a gbọ́ pé ẹrú ọlọ́ọ̀kan ó ló ra àwọn ẹ̀rọ eléyìí tá à ń gbé lọ́wọ́ yìí láti fi ran ẹ̀rọ alákọ̀ọ́kọ́ tá a ti rà lọ́wọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá akọ́sán lẹ́sàn-án rè ọlọ́run kò ṣe ní ọ̀kan nínú sábàbí ilé ìjọba máa wò máyẹ̀ títí pẹ́sẹ̀ yàn rẹ̀ títí jẹ́ kéèyàn ọ̀rọ̀ náà lọ lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmù gbogbo àwa náà gbogbo wa gbogbo wa kọ́lọ̀ ń dákun kó fún wa ń dáadáa sí i náà kí ẹnì ṣe kọ́ ọmọ.